ohun tí a ní àǹfààní rẹ̀ ní òní nǹkan ńláńlá ni torí pé òun ni bí kọ́kọ́rọ́ tí a fi máa mọ̀ wípé ilẹ̀kùn tá a fẹ́ ṣí yìí o ilẹ̀kùn àwọn àlùfáà ni ilẹ̀kùn tá a fẹ́ ṣí yìí ilẹ̀kùn àwọn àlùfáà ni gbogbo ọ̀rọ̀ wa jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ gidi ó máa ń korò ọ̀pọ̀lọpọ̀ lè wò wípé ní àfa àlágbájá ẹ̀sìyọ́kò náà fa àfa àlágbájá mẹ̀tẹ́mẹ́ ládùúgbò wa ẹ̀sìyọ́kò náà fa àfa àlólà ẹ̀sìyọ́kò náà fa àfa lè lọ́wọ́ kù kì í ṣe fún wọn gba àfa kan lérò bí kò sì wípé wọ́n tó wá sákìyèsí láti mọ̀ wípé tàlàfà olórí làwọn sì ń sọ olóòdúró láti wà. kódà bó ṣe kó korò tó àwọn tá a bá sọ̀rọ̀ yìí ni kí wọ́n gbìyànjú kó yẹra padà torí pé níjọba dà wá lẹ́rù nù ọ̀yẹ́ kí yóò fi oṣù ọba di wípé yóò di ọ̀rọ̀ kì í ama àfikà ní ibi ẹ̀dá ta yìí ìdí ni wa tí wọ́n fi ṣe rìsáàjì gidi lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì lè ká tẹ̀lé ká lòlú ṣẹ́fù ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n fẹ́ ní àárín yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ jókòó àáfàá lónìí tó jẹ́ jókòó wá sí tó ti di àṣà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá òun náà ní kí ẹ̀jẹ̀ kó dìde kó bẹ̀rẹ̀ sí ní ẹ̀yìn wọn kó yin àáfàá yẹn kó yòǹgbò rẹ̀ kó ṣe gbogbo ẹ̀ àwọn òṣèré láì wọ́n ní ṣùgbọ́n bàbá wa sheikh adam rahimahullahu ta'ala ló ń kọ́ bá kẹ́ bàbá wọ́n wá ní irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí tẹ́nìkan yìn bàbá tí bàbá ní rárá o ẹ má yìn mí o ẹ sì sùúrù wọ́n ní ẹ má yìn mí. ọ̀rọ̀ náà ìjọ náà lọ́hùn mo rò pé bàbá ti kú nìsín mo rò pé nǹkan bíi ogún ọdún àti ọdún díẹ̀ ni wọ́n ti wá ṣe wáàsí yẹn kan tó kú àwọn gbàgbọ́ wà lá ó wà ní gbígbọ́ so ẹ̀yin lẹ́tò afẹ́kẹ́ afẹ́kẹ́ yọ̀dá fún wa níṣẹ́jú díẹ̀ ká gbọ́ kọ́mọ̀jọ́ pé bóyá bí ntí dókítà sọ ọkàn jẹ́ ọ̀rọ̀ ẹnu lásán àbọ̀rò rí bẹ́ẹ̀ nítorí wípé àkọ́dà àkọ́dà wọn kàn ń kúrọ́ mọ́ bàbá wọn yẹn ni kò sí kọ́ ń kúrọ́ mọ́ bàbá ntí bàbá wí ẹ̀jẹ̀ àgbọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ bísímìláì ẹ̀sìn lọ́pọ̀ mi léèrè kí kí n pẹ́ tèmi. iṣẹ́ tí mo ṣe yẹn lọ́pọ̀ mi léèrè kí n kọ́ṣẹ́ ẹ̀yìn lé. wọ́n wá lẹ́ iṣẹ́ fáàrí wípé èmi ni mo kọ́ yín mo fọ̀nà mọ́ yín èmi ni mo dá yín bí. ìjẹ́ mi ni mo fi làákà ìjẹ́ fi ń gbọ́ ọ̀sìn wọn ayé bí. èmi tí mo lójú ti ń bẹ̀ yín èmi tí wọn lè ti tí ń bẹ lórí yín èmi tí wọn lẹ́nu tí ń bẹ lórí yín èmi tí wọn làwọn. bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ tẹ́ wá bẹ̀rẹ̀ sí òyìn mi ẹ ròyìn ọlọ́run tó kí gbogbo kiri sílẹ̀. àti kábà máa wò pé wàhálà ń gbẹ̀sìn yìí ẹ̀sìn ń gbé wa níyì. bàbá wa gẹ́gẹ́ wípé ìpìlẹ̀ wa ẹ̀sìn ni gbogbo wa ẹ̀sìn ni èso wa ẹ̀sìn ni ewé wa ẹ̀sìn ni ẹ̀ka wa ẹ̀sìn ni ilé wa ẹ̀sìn ni ìlú wa ẹ̀sìn ni ìyára wa ẹ̀sìn ni ọlá wa ẹ̀sìn ni ọba wa kò sí gbogbo dúró ẹ̀sìn ni balógun wa kò sí gbogbo síbẹ̀ ẹ̀sìn ni mọ́gàjì wa kò sí gbogbo dúró ẹ̀sìn ni àtẹ́tọ́bájẹ́ bẹ́ẹ̀ àwọn akára tẹ́sí ìgbà ẹ̀sìn ló gbé wa dá. a dúpẹ́ fún ọlọ́run ọba a lọ sí ọ̀dọ̀ àwọn engineer Nasir ọ̀dọ̀ wọn ni a ti bẹ̀rẹ̀ ìbéèrè bisimilah. ẹ ṣe gan-an ọlọ́run san ilẹ̀ san rẹ̀ ẹ jọ ìbéèrè mi ọ̀nà méjì péré ni àkọ́kọ́ ni pé nígbà táwọn ustaz ń sọ̀rọ̀ wọ́n ní nígbà tán ka ara wọn kan tí mùsùlùmí mọ̀ tí mùsùlùmí ò gbọ́dọ̀ mọ̀ ẹ̀ka ìlù ìlù lílù àti ìsábì àtijọ́ tábàwárẹ́ ni tó wá ní ìdílé tó yẹ pé ìdílé àyàn pé gbàtàn bí gan wọn tún sọ lórúkọ wọn fi àyàn sí ìlú yìí náà ni àwọn òbí rẹ̀ sì lù títí tán fi rán lọ iléèwé tó fi di tó dà ó wá dé nsìn ó ní wọn ní ìlú o pé kò bá mu wọn wá sọ fún pé ìwọ fẹ́ ya ọmọ àlè tó bá lò bá wa lùlù imọ àbò tẹ̀lé wa mọ́ ń kọ̀ ọ lọ́mọ a sì gbọ́ yé pé òbí ó ṣe pàtàkì nínú Islam pé a gbọ́dọ̀ rí ìbínú wọn ǹjẹ́ kí lọ́nà àbáyọ that's the number one ó ti ó clear pé lù yẹn náà làwọn yẹn lù títí tán fi rí owó yẹn jọ tó fi lọ gbogbo ibi tó lọ wọ́n sì láwọn ó kọ́ lọ́mọ tó bá lóun ò bá wọn ṣe tìlù yẹn mọ́ islam sì ní àgbọ́dọ̀ rí ìbínú òbí wa ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ni pé ẹ ti ń sọ ẹ ti ń sọ but mo ṣe tún dẹ́kọ̀ látànà ń sìn àwọn kankan ń ṣẹlẹ̀ àwọn kan ásámù wọn láti bíi seven fifteen sí seven in fact tí eight tó lù wọ́n ti kí ìṣá ẹ̀ wọ́n ti parí ásámù so ṣé nígbà àwẹ̀ ọlọ́run fààyè ẹlẹ̀ ká máa kí ìṣáì before ìṣáì ni àbí báwo. alhamdulilayi alim akram alladhi alim qadar alim sa'im ala ya'lam salatu wa salam ala bí wa wọ́n ní ìwọ̀ tí ó tóbi lọ́rùn wa olóso wọn di ẹni àkọlé olóso wọn di ẹta àjọ gbọ́dọ̀ dá sí ọmọ Ọlọ́run tó wá dá wa náà òun náà wá níwọ̀ tó tóbi lọ́rùn wa ní alukur'an fi kìlárìfáì ẹ̀ wọ́n bá a sì rú pọ̀ wípé wàá já àdáká àlà àǹtúṣìkà bí máa laysa laka bí ilm fala tuti'huma. nígbà tó lọ́rùn ọ̀rọ̀ àwọn òbí náà lọ́lọ́run sọ ọ́ ọ wá ní tabatúláàsì rẹ̀ wípé kó mú ẹlòmíì lórogún mọ́ òun ọlọ́run fàlàtú jẹ̀húmà má fọlù wọn lọ́sọ̀ àlùkùrá nìyẹn kìí ṣe ṣíríkù nìkan kìí ṣe ẹ̀bọ nìkan ní nǹkan yẹn pé wọ́n mú wá gẹ́gẹ́ bí nàmúsájì wípé àpèjúwe pé tá a bá ti ní nǹkan tó tá a bá ti fẹ́ kọ̀ dẹ́ẹ̀mù nǹkan ẹ̀bẹ̀rẹ̀ láti fi tó ga kídàjọ rẹ̀ lè bá kọ́ fa àwọn ìtọ́wà ní ọ̀dà rẹ̀ gbogbo àwọn nǹkan tó bá fi jẹ́ pé ohun tí ọlọ́run ọ̀fẹ́ nínú nọ́ọ̀sù àlùkùránì tàbí ohun tí súnà ní wá pé ọlọ́run ọ̀fẹ́ tàràdà bí òkè sọ̀rọ̀ fẹ́nu ọlọ́run náà ní gírántì ẹ̀yẹ nítorí náà látọ̀ àtàlẹ́ màlúùkìn fi màṣíyàtì xaalẹ̀ àgbọ̀dọ̀ tẹ̀lé àṣẹ ẹ̀dá ọlọ́run kan ká fi wá ṣe ọlọ́run ọba ọba ẹlẹ́dà àmọ́ lórí ọ̀nà yẹn béèyàn ó ṣe ṣe gbogbo ọlọ́run tó ní ká pèpè sójú ọ̀nà òun ó ti ṣàlàyé ó ní ud'u ila sabili rabbik bil hikma wal hasana máa pèpè lọ sí ọ̀nà ọlọ́run ọba rẹ pẹ̀lú eh, wisdom tó jẹ́ hikma àti wá àsìkò rẹ̀ wà. kò mẹ́kì sẹ́yìn kéèyàn lọ bá òbí ẹ̀ pé ìlú tẹ́lú láti gba kínní ẹ̀ wọ̀ náà o wọn kì í ṣe wá sí báyẹn wá sí ní methodology gẹ́gẹ́ bí àwọn muhajiru àgbọn ṣe sọ ó ní methodology ó sì ti wà nínú alukur'an. يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا níbi tí anabi Ibrahim alayisalaatu wasalaam tó ti ń ṣe wáàsí fún bàbá rẹ̀ tó jẹ́ azara tó jẹ́ pé ẹlẹ́bọ ni olúwọ bàbá mi má jẹ́ pé èṣù lọ́ọ́ máa sin nítorí pé èṣù ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ sọlọ́run. So ẹ oríṣi ó sọ ní lọ́pọ̀lọpọ̀ ààyè ọ̀nà míì wà tá a lè fi gbé nǹkan jẹ tá a lè fi gbé sí wọn wájú bí wọn ò gbá àwọn òní pàà kọyàn ma òpin tí wọ́n fi ní pé sórí ìtàn bá wáyé àwọn bá dọ́rùn torí tiẹ̀ tó lòókù tó lọ́ọ́ dáa yẹ ọ̀dà máa ṣe fàwọn alẹ̀ ń ta wọn. èyí ò nìkan kọ́ mo lápèjọ tó yẹ pé àdìgbò gbà wá ẹni tó jẹ́ màmá tèmi tèmi màmá wọn tí ọba di àsìkò eégún déégún lé wọn bá ń dún bọ̀ báyìí ọlọ́run ló mọ ìpèkùpè tí àwọn wọn máa pè bí ìgbà tí òṣàkà ti mú wọn náà wọn ò lè gbọ́ mọ́ wọn ó ti múra wọn lọ dó pàdé wọn nígbà ti sàwùdí dé. mo ní ìyáàgbà irun tá a jọ ń kí òun àti eégún wọn ò papọ̀ wọn ò papọ̀ ó ní ẹ̀sìn ní dáhùn ti wípé mo nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí náà ti mọ̀ pé ẹ̀yin gangan nífẹ̀ẹ́ ìfẹ́ gan ju bàbá tó bí mi lọ tọ́lẹ̀ ní ẹbí bàbá ọ̀hún ẹ nífẹ̀ẹ́ mi ju ìyá tó bí mi lọ torí ẹ̀ máa ń fi kíní yẹn hàn mo ní kẹ́mi ò wá nífẹ̀ẹ́ pé kẹ́mi ò wọ náà yẹ kó dáa nítorí náà tẹ́kun lé yín bá dé ẹ má jò ẹ má ẹ má lọ bó bá ní lùlù tí ń pè ní ẹ má sàwùjù bí láì bá dé pé ìlú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ lọ́dún tí wà kó dẹ́kun fẹ́gùn tí ò tí ò tó yàtọ̀ ilé wa má tí ò ya ẹ̀dẹ́ wa má ó ti ń lùlù bọ̀ láti ibi tó dé náà àwọn ará ní pé ìyá àgbà ẹ̀ gbọ́ ìdùnnú láwọn àdúgbò àwọn ọ̀daràn yìí. olù tẹ lójú ta wa ìyá àgbà wa jáde ta pé látòmí lọ mọ́tò dẹ́dẹ̀ yìí máa. ntẹ́ iná ń sọ lọ́wọ́ jẹ́ túbá bí a ṣe wọlé lọ́nà. àwọn ẹ̀rọ agbára yàtọ̀ ẹ̀ ti bẹ̀rù orí ara ní ẹ̀ ti ní ibi náà dàgbà dé ibà kú lónìí àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lágbájá ti kúnú léyìn làánú ti kúnú lé àwọn àjùlọ àwọlé ẹ̀ àwọlé ọkọ sí àá sì bí wọn tó jùlọ ẹni kún olè lẹ́rù gbà wọn ọ̀nà tí ń gbà gbé ọ̀rọ̀ fún yàn ó lè kọ́ sí kí wọ́n tẹ́wọ́ gbà ó dẹ̀ lè kọ́ sí kárí jẹ́

ó lè jẹ́ kí wọ́n ó gbà àwọn ọ̀gá mi tẹ́lẹ̀ mi mo lè dáhùn ẹ̀ wọ́n kàn fẹ́ tẹ́mi náà ò dá sí ni kò sì gbéra kan tẹ́mi náà lè fi kí ó dá sí wọn ò lè fi dá ìlọ́po ìlọ́po ẹ̀ ọlọ́run kò san gbogbo wọn lẹ́sàn-án rẹ̀ wallahu ta'ala alam ọlọ́run nìkan ló dúnà jùlọ. àsìkò ọ̀run ah àìláìta àwọn èèyàn náà ni níbi tí a bá ti tá a bá ti dá a lé kó sì ti kọjá tẹ̀wọ́ gbà because àwọn èèyàn ti fíìsì táìmù látijọ́ tijọ́ èmi gan mo bá ní eré ọ̀dọ́ wa àìlà tápẹ̀ sórí tù ní ìmọ̀ bọ́yá ó ní bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́nu bá tù ní àtàtàrí fọ́ọ̀nì wíìnì wa láago mẹ́rin magiribi sẹ́wọ̀n everybody don win the same time àwọn yẹn ìgbìyànjú kan náà ṣe tí a fi gbé kabẹ̀ láwọn àfáàjọ náà lọ́rùn àwọn náà gbìyànjú láàrin láàyè wọn wọ́n dẹ̀ tíráyè ṣùgbọ́n gbà tí ìmọ̀ tó sún síwájú tari pé ìyẹn kò dùn wọlé mọ́ lọ́pọ̀ gbà àwọn dókítà àwọn ní ìrún ti wọlé ní gbogbo nàìjíríà yìí ní òwúwarì bí ọkọ tí a fẹ́ tán wọn lọ wọlé abẹ́ẹ̀kọ́ ni tàbá wá sàlàyé fún wa pé ètò lọ́lá jù nínú sẹ́tì yẹn máa ń ṣe tí a fi lè rúkú rẹ ọlọ́run ní àṣọlá fi awọ́lẹ̀ wọ́kìtìyà ká máa kírun lákọ̀ọ́kọ́ àsìkò tó tó ó ṣeé ṣe kí àyípadà ó máa bá díẹ̀díẹ̀ náà ẹ wá sí yẹn náà láti fún wọn tààpé alè alè lo oríṣiríṣi ọ̀nà kódà jọ́ mi èèyàn máa lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ lè máa mú téèyàn ó bùn ní ẹ̀bùn pé ẹgbà bàbá ọ̀rọ̀ tẹ́sí wá sọ ẹ̀ ní sọ́jọ́ òun mi tó bá tó dìde nìkan bàbá onímù kan wá fún yín ẹgbà. ẹni ẹ bá ti fún ní nǹkan lẹ́ẹ̀mejì tẹ bá lẹ́ẹ̀kẹta pé bàbá àkíyèsí kan ni mo fẹ́ pé o kọ́lọ́hún bá jẹ́ o pé àsìkò táwọn ti ń ó dàbí ìgbà wípé yẹn ò tí ì tó tásìkò títí tó fún wa lọ́nà pé ó ṣeéṣe kó dá tẹ̀wọ́ gbà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ràn tán máa reject bí kéèyàn sọ fún public pé bàbá àsìkò tẹ kí àìló tẹ kí kò tí ì tó bàbá náwó pé ọlá kan lò nígbọ̀n fi jẹ ìmàmù bí bọ́ wa ní orí àkọ́wájú fi tì mí bí àwa yìí kọ́ ayé kíkù mi ṣe lọ àwọn èèyàn ẹlòmí lè pe òun ọba òun bẹ́ẹ̀ nítorí náà ètò bá yẹ ká pè wọ́n sí kọ̀rọ̀ ká pè wọ́n sá kíyèsí ali lè wọn a lè lo ọ̀nà yẹ an-nasihatu fil mala'i fadiha wọ́n ní kéèyàn fẹ́ kìlọ̀ kankan fún yàn ní public kó sì fi fún public káwọn èèyàn máa wò ó wọ́n ní fọ̀díà ní ẹ ẹ bí wàá ti yàrá yẹ̀yẹ́ yàn àbí kí ni fún ẹ yẹ ìdójútì ẹsẹ̀ wọn ìdójútì ni torí náà ká lo ọ̀nà tí ó rẹwà ó ṣe é ṣe tá a bá lọ́nà tí ó rẹwà níbi seventy percent ó ṣẹ̀ṣẹ̀ kí kíni wá ni yẹ kó dáàbò gbogbo àwọn ọlọ́pàá. náà àhán níjọkọ̀ wáàsí káwọn èèyàn tún máa sọ ẹ̀yìn tẹ̀lé kí irun lẹ́yìn àwọn èèyàn ká tún máa sọ fáwọn èèyàn àmì ìwọ́tẹ̀ pé ibi tí nọ́lẹ̀dì wọn dé ni ibi tí Islam sì dé lónìí ẹ̀dínlá nẹ́sùn náà lè jẹ́ ìtàn tán tán béèrè tí n bá fẹ́ lọ sí wáàsí bì kan tó bá jẹ mọ́ ohun tó ń lọ láyé òde òní nínú ẹni tí wọ́n máa ń pè ẹ̀jẹ̀ anásùn bẹ́ẹ̀ pé ẹ dákun ẹ bá ń ṣàlàyé nǹkan báyìí kó yé mi. wọ́n sì ṣàlàyé ẹ̀ lórí fóònù pé à ti jẹ́ bẹ́ẹ̀ ní ti jẹ́ bẹ́ẹ̀ ní ti jẹ́ kódà àwọn aníkíní kan lórí méèlì àwọn sẹ́ẹ̀dì ẹ̀sìn méèlì mi kémi náà kà wó. iṣẹ́ ìjẹ́ àfọ́ àti kọjá pé ẹni tó kéwú nìkan á kọlàbúrẹ́tì pẹ̀lú àwọn tó lajú náà fi rí àwọn nǹkan tó dọ́là ju òde òní ká lè sọ̀rọ̀ lórí ẹ̀ ká lè rọ́rọ̀ yẹn sọ tó náà ọ̀nà tó yẹ ká gbà ó pọ̀ ètò ń bá ìkọ̀kan wa náà wí ń ni ń tá àbámọ̀ dandan ni torí náà tí islam wá nìyẹn àwọn ọ̀wà tí ìkè òde bíi pé ẹ̀ọ́gẹ́tì lọ́lẹ̀ kì í yín òun ni ọkọ̀ òsì kọ̀ǹtróbásì yẹn bí ẹ̀ bá sàlàyé fún wọn débẹ̀ wọ́n bọ̀ ẹnìkan bẹ̀rẹ̀ mi àti dọ́kọ̀ lájọ lọ sọ́dọ̀ rẹ̀ lájọ lọ debate pẹ̀lẹ́ dákọ̀ ibẹ̀ onídìí jẹ́ ọgbà péjì lórí ìṣirò pẹ̀lú mathematics ló gba péjì ọwọ́ ń bá ní dìbẹ́tì mọ̀tòdàgbé yíṣù yẹn ìkàlọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àkídà náà ni náà lọ mẹ́rin wá fún un ṣùgbọ́n kò wá satisfied máa sọ fún un ọ̀rọ̀ ìkúnlẹ̀ òun náà ni ẹ ṣeun máa sọ fún ọwọ́ ní sẹ́wọ̀n bàbá tí wọ́n ti lọ sẹ́wọ̀n òní mà ní ah, ni wọ́n gbogbo àwọn tá ṣe lónìí product ni wá mo ní ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ni wọ́tọ́ jẹ́ phd lórí mathematics ní sixty ọ̀nà tẹ́lifà wọ́ọ̀kù mathematics ń gbà yẹn ó ti yàtọ̀ sọ́nà tẹ́lifà wọ́ọ̀kù mathematics láyé òde òní so àdúrí pẹ̀lú mi ó ní of course bẹ́ẹ̀ ni mo tó bá wá rí bẹ́ẹ̀ náà bí irú eh, eh, wọ́n ní làkúùnù náà ló gbà yẹn tó bá wá rí bẹ́ẹ̀ náà ó ń ṣẹlẹ̀ níbi tí kéwútà adé kalẹ̀ náà kò dé túmọ̀ sí báwọn bàbá tó ti kọjá lọ ò máa kéwú tó náà ibi tí ó yẹ ká dúró sí nìyẹn wallahu ta'ala alam gbogbo àdìgún tó bá tún kù bẹ́ẹ̀ àwọn ọ̀gá mi kan bẹ lórí àìsàn wọn máa fi yẹ. bákan dr abdulrahman ahmed alimam ẹlẹ́rọ adáhùn aláwọn máa rí àwọn mọ́tò kan wọ́n wà pọ̀ síbi pé ní agbára ìlọ́wọ́ sàlẹ̀ káwọ́dé mọ̀lẹ́yìn wọ̀lọ́dà náà ìpè lè wé yìí ní bóòlù sì jẹ́ lẹ́tà yìí sọ̀rọ̀ gbogbo eléyìí náà rí yàwó ṣe kárí mi gbogbo ọdún wọn kọ sí ẹgbẹ́ kárí mọ̀lẹ́yìn ní wàlẹ̀ ìgbàwá àbí tẹ̀lé kan so ìyẹn tó ní ẹni tó ń ṣe ẹrú ṣe ìgbà àti àwọn fáà eléyìí ìrìyà ọ̀run yóò máa bọ́ sí ìrìyà ọ̀run èyí tó dára ní kájínà fi sílẹ̀ torí ti fẹ́ máa ṣe déédéé tàwọn olóṣèlú pẹ̀lú táwọn olóṣèlú bá kọ́lé yìí kémi náà kọ́lé. now àwọn Dr. Abdulwahab Muhammad Jami wọ́n béèrè béèrè pé ìjóbìnrin ẹ bá ṣe ní ọkùnrin lè pa láwàní rẹ̀ tí bá ń sálù àlá ó sì tún lè pa sọ́ọ̀sì ẹ̀ náà níbi àlùalá tí ò ní bọ̀ ìyẹn nígbà tó bá wà nílé àjò àbọ̀ wà lé náà wọ́n á ní sóbìnrin náà lè pa ìjáàbù rẹ̀ lórí bisimilá. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin kí àwọn àfáàwà tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ọlọ́run láti ìgbà yìí kọ́ kó sanwó alẹ́ sàn rí mashu ala alihimar ni pé kí obìnrin ó pa hijab wọn tàbí ìborí wọn gẹ́gẹ́ bí ọkùnrin ṣe ń pa láwàní wọn bóyá kákọ́kọ́ ṣàlàyé díẹ̀ lórí nǹkan tí wọ́n fi ṣe origin kí branch kò lè bára yé wa èèyàn lè pa láwàní ẹni tó bá ṣe àlùwàlá tán kó pa láwàní rẹ̀ bọ̀tí irú láwà níwo kí ṣe gbogbo láwà náà lèèyàn máa ń lèèyàn máa ń pa eh, àìmámátò tí wọ́n pa láwà ní tí wọ́n pa ó gbọ́dọ̀ jẹ́ almuhannakọ yẹn ni wípé eh, èyí tí wọ́n wé wọ́n wé mọ́rí yóò wá ọrùn yóò kọ́wá etí gbogbo ẹ̀ ó fẹ́ẹ́ jọ èyí tí àwọn emir wa ní òkè ọya láti Ìlọrin lọ sókè. So bá a ṣe máa ń wí láwà ní wọn tí ó tún ní kọ́rùnù tí ó ní etí bí etí ti ẹṣin irú ọláwà ni tó bá rí báyìí nípa wípé àti máa gbé kalẹ̀ àti máa sọ ó nira èèyàn lè pa irú rẹ̀ àmọ́rò láwà ni tí àwọn ustaz mi wé àwọn Dr. Abdulrahman Kakori tí wọ́n gé fún lecture fún wa èèyàn lè parọ́ eléyìí ń wò irú ẹ̀ kan ni wọ́n máa ń pa so ibẹ̀ ni àwọn obìnrin náà a náà àwọn contemporary scholars àwọn àáfàá àti tòde òní tí wọ́n extend ìdájọ́ láwà ní irú tá a sọ̀hún nípa wípé ní ó ṣòro sọ̀kalẹ̀ ó ṣòro ó ṣòro sárewé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá rí wípé irú àwọn ìdí tó wà fún láwà nìyí ó wà fún hijab àwọn sisters náà pàápàá jùlọ àwọn tí wọ́n ń lò yìí tí ó cover láti òkè dé ìsàlẹ̀ tí wọ́n bá ní káwọn ó pa yóò ṣẹ̀ nídìí kí wọ́n fà wá síwájú ìfàsíwájú òun yóò nídìí kí àwọn areas kan ó yọlẹ̀ lára wọn àwọn tí wọ́n ní pé ó tọ́ wọ́n nítorí pé màṣákọ̀ that is difficulties tó wà fún láwà ni tí wọ́n fi torí rẹ̀ sọpá ilé pa ipe ó wà fún tàwọn obìnrin náà kódà ju láwà ní lọ ó kàn ṣòro àti máa tán láwà níwé àti máa tán dè ní bọ̀tà àwọn eléyìí bó ìṣòro fún wọn náà ni pé yóò tún jẹ́ kí abala kan ó hàn nínú ara wọn sọ àwọn yìí ni wípé a lè pa páwọn obìnrin lè pa hijab wọn náà irú yìí tá a sọ kì í ṣe ìbòrí tí wọ́n fi ń kọ́fà orí o hijab yìí tí ó common láàrin àwọn sisters especially ní universities wa tí ó látòkè délẹ̀ fún reason wípé àti bọ́ àti àti tún wọ̀ ó ó nira then yóò jẹ́ kí pààtì ara wọn kó kó hàn sí síta bọ́fẹ́bọ́ yẹ pé ní majority àwọn àáfàá ni wọ́n ní pé wọn ò lè pa nítorí pé ire ò ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ ńlá muhammadu sallallahu ta'ala alayhi wa sallam. Uh, Wallahu ta'ala bọ̀ tí mo rò wípé èyí tí tó tí mo rò pé ó tẹ́kì pírẹ́fẹ́rẹ́nsì náà ni wípé wọ́n lè pa irú hijabu bẹ́ẹ̀ tí ó bá máa fa ìnira fún wọn àti máa bọ̀ àti máa wọ̀ pàápàá jùlọ ní ìta Wallahu ta'ala a'lam bisawab tí àfikún àbí kọ́mẹ́ǹtì bá wà ládọ̀ àwọn àfa wa. ọ̀dọ̀ ní ìlànà wọ́n lórí ìlú wọ́n á tí wọ́n dápọ̀ òṣìṣẹ́ Muhammad lórí ìlú lórí ìlú ẹrù Muhammadu Rasulullahi ẹ̀wà gbọ́ ṣúra ẹ̀yà ìmọ̀ǹkà wọ́n ní sí ìrìnsì sọ́lọ́ bá wà lọ́sọ̀lá. kí ehm, tó dáhùn ìbéèrè yẹn ọlọ́pàá bá sọ àwọn dókítà alẹ́sàn olóore nípa ìdáhùn tí wọ́n dá nípa ọ̀rọ̀ ìjọba òde lè fọwọ́ yóò lè fa ìjáàbò rẹ̀ lórí dípò kí ó kọ́kọ́wọ́ pa kọ́kọ́ gbọ́dọ̀ padà rẹ̀ nítorí ìṣòro tó wà ní ibẹ̀. Ehm, mo rò pé wọ́n ti ṣe àlàyé ìkíní àti ìkejì àti bí àwọn ulama làkàyà àwọn àfààní lórí dégbà tó yí wọn sí ìlú kan fẹ́ kí àwọn tó bá jẹ́ obìnrin tó mọ̀ ní pé àyè tá a kí wọ́n ti máa ṣe ìmọ̀ra àbádọ́wà látẹ́lẹ̀ ó dà kó jẹ́ àyè ọ̀wọ̀ àyè tí ó kọ́ bá kò ní máa jẹ́ ibi tó bọ́ sí gbangba eléyìí kò ní fa kún ti kó sínú ìṣòro pé bóyá àti lè fọwọ́ pa orí wọn yóò fi di nǹkan tó le fún wọn tí wọ́n bá wà níbi tó pamọ́ kò ní síṣòro yìí pẹ̀lú ògbó ọlọ́run torí pé ìjáàbò ti ń bẹ látàrí ìjíṣẹ́ ńlá Muhammad náà ní sallallahu alaihi wasallam tí kò sì sí wípé àbí kí wọ́n fi yí ọwọ́ pa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fọwọ́ pa láwàá ni so torí ìdílé àwọn àwọn obìnrin wa fún wọn jọ ìmọ̀ àwọn náà wọ́n sì máa ń ṣètò mọ́ra tó ní ọba jáde lé àwọn yàtọ̀ fáwọn ọkùnrin à ń dúró tọ̀ káàkiri ọkọ̀ tó lọ́ọ́ fẹ́ tọ̀ ẹni pé kódà kódà kọ́ mọ́tò ìlú ìtọ́ lẹ́sìn tí wọ́n máa yàtọ̀ tí wọ́n máa ní ìparamọ́ wọ́n sì máa ní ètò òun náà ló máa ń fa ìjáde inú ilé wọn tó ń pẹ́pẹ́pẹ́ tó ń fi jáde gbogbo tó bá wọ́n ṣe wọ̀nyí wọ́n ti wọ́n ti ṣe so ètò bá bọ́ sílẹ̀ lórí ẹ̀ of course ọmọ rẹ̀ yàtọ̀ lọ́dọ̀ làwọn náà wọ́n sáré jẹ̀mú wọ́n sì ṣe màláyíkà so kí wọ́n mọ̀ ṣọ́ tí ọba tẹ̀ wá bọ́ sínú orúkọ wọ́n yẹ kó máa jẹ́ special special cases wallahu a'lam ọjẹ́ alẹ́ yìí o nípa ìbéèrè tó béèrè wípé tí a bá ń kírun lọ́wọ́ tó wá kéwú débi dídárúkọ òjíṣẹ́ lámà sọ̀rọ̀ sọ́là so tí bóòlà ṣe lè ṣe nípa sọ̀rọ̀ náà sọ́là n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà sọ ni wípé kàdákẹ́ torí pé níta ń bá lọ ìrún nǹkan tó lọ́lá ni nǹkan tó sì nípa ni kábàkàmọ́ bá àwọn wa lọ láì ní ilé wí sọ̀rọ̀ náà àyẹ̀wò sọ́là ó lè gbé adé lára àwọn tó sọ wípé ìyẹn lè wí àwọn kéèyàn wí jẹ́ẹ́jẹ́ kọ́dà èyí tó fúyẹ́ jù nǹkan táwọn onímọ̀ sọ nìyẹn àmọ́ sallallahu alayhi wa sallam àbí sallallahu alayhi wa sallam tó kàtọ́ bẹ̀ ní ojú àgbo wá sí ìyíwọ̀n lẹ́tọ̀ wallahu a'lam. Ah, ọ̀dọ̀ àwọn dọ́kọ̀ Zikrullah Shafi ọ̀nlálọ́ wọ́n ní gẹ́gẹ́ bí tọ́pìkì wa tí à ń sọ lórí nípa ìmọ̀ àtàwọn àfa ìpè láwùjọ tá a wà yìí ni à ń fi àpèjúwe ọ̀rọ̀ àwọn àfa wa tí wọ́n ti kọjá àwọn bàbá wa Sheikh Kamal Sheikh Adam à ń fọ̀rọ̀ wọn ṣàpèjúwe láwùjọ tá a wà yìí gbogbo àtẹ̀yìn bá ti wá lè mẹ́nu lébi pé ọ̀rọ̀ táwọn bàbá tí wọ́n sọ yìí kò rí bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó àwùjọ wa ò tiẹ̀ fẹ́ gbọ́ kó rí yìí ní rárá kí lẹ fẹ́ sọ fún ẹni tí ó sọ. So àtàwọn tí wọ́n fẹ́ gbọ́rù gbàtàkìyèsí ní ìbàdí bisimilah. àwùjọ àwa mùsùlùmí ó dájú bá pé àwùjọ tí ò ní tárbíyà ni mi mọ kí láǹpẹ táribíyà ní yorùbá náà ẹ bí gbà jẹ́ pé tírénì wa lórí ẹ̀kọ́ lórí ẹ̀sìn tírénì tí ó láàyè ni because ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ náà ní fáínà sèyìn lórí gbogbo nǹkan gbogbo ẹni tí ó bá ti yàtọ̀ sọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó ṣeéṣe kọ́rọ̀ rẹ̀ kó ṣe déédéé ti ọlọ́run kó ṣe déédéé tòjíṣẹ́ sallallahu alayhi wa sallam ó sì lè yapa sí i pẹ̀lú àwọn sábàbí míì táwọn ulama ò kọ sínú tírà wọn Ibn Taymiyyah rahimahullah onítìrà kan tá ń pè ní rafu'ul malam anil aimatil alam ìtumọ̀ rẹ̀ tí n bá ń tu tí ọba gúnlẹ̀ ẹ bá ń wí o ò ní pé mú mú èébú kúò fún àwọn àáfàá tájọ́ ní mímọ́ tẹ̀sẹ̀ bí àlámù náà ó ti kọ́fẹ̀ ẹẹ wọ́n sọ̀rọ̀ abu anifa bẹ́ẹ̀ rahimahullah wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ imaamu malik síbẹ̀ wọ́n sọ̀rọ̀ imaamu shafi'i síbẹ̀ rahimahumullah wọ́n sọ̀rọ̀ imaamu hanbali síbẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ rí i pé imaamu hanbali ó ní lè pé imaamu ahmad fi wà fi tin ukhra kódà wọ́n máa ní rìwáyà mẹ́ta nínú ọ̀rọ̀ kan mọ́sáàbù ti ìmáàmù máàlìkì wọ́n lè pè é ti ìmáàmù máàlìkì fi rìwáyà ti ṣàánún torí ṣàánún nú àwọn ọmọ àwọn kìnnì ìmáàmù máàlìkì ni ọmọ akéwù ni ẹnu rìwáyà lomi abdulrahman ibn majisun ọ̀nà àná ní rìwáyà ẹni tó bá kàmùdá wá náà tíra mùdáwánà tí wọ́n kọ́ ń pa Imam Màlìkì yóò rí oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí àtàwọn tíra mi náà rìwáyà ni ẹ̀gbà wá pé wọ́n lọ sọ báyìí wọ́n lọ sọ báyìí ẹ̀ náà ké wọ́n ní Imam Màlìkì sọ báyìí wọ́n ní Imam Màlìkì sọ báyìí Imam Ṣáfìí rahimahullah ó ní mazabu rẹ̀ fil qadim àti mazabu rẹ̀ fil jadid ìyẹn mọ́sáàbù rẹ̀ ńgbàtọ́ tí ètò ti kọjá lọ ńgbàtọ́ wà ní Iraq àti mọ́sáàbù rẹ̀ ńgbàtọ́ wà ní Misira tó migrate láti ilẹ̀ Iraq lọ sí Misira ọ̀rọ̀ yẹn yàtọ̀ yíyàtọ̀ tó dẹ́ yàtọ̀ lórí ìṣù ẹ̀yọ kan ṣoṣo kìí ṣe tìfẹ́nú àwọn oríṣiríṣi nǹkan ló kọ̀ sí kó yàtọ̀ àwọn náà ti wá sọ ọ́ lẹ̀ pé Malik sọ yìí pé. tẹ bá rí ọ̀rọ̀ òun tó bá yàtọ̀ sí ọ̀rọ̀ ẹni tó ní sàárè yìí níjọ́ náà ń bẹ masasi madina ó wá ń nàka sí sàárè ànábì kí alọ́n kó máa bá a ó ní fàdèrèbúhù ardol haid ọlọ́rọ̀ mi ó ní ẹ̀dánù tó bá ti yàtọ̀ sí dẹ́ni tó ní sàárè tó ń sùn lẹ́yìn bẹ́ẹ̀ náà ni ẹlòmíì náà wí bóyá imam ahmed pé ìdá sọ́hàlì hadith fáwọn mazahabi tẹ ẹ bá ti rí àdìsí ànábì ayíṣẹ alọǹkọràn ọba tọ lẹ́sẹ̀ ńlẹ̀ tó dáa tọ yàtọ̀ sí mọsíábù mi òun náà ni mọsíábù tèmi náà fi ntẹ ẹ bá gbọ́ mi lẹ tó náà rúùlù tó ń gọ́fà ẹsìn nìyẹn kèsè ká pé bóyá ntẹ ẹ bá gbọ́ nǹkan ǹdẹ́ bá gbọ́ lọ́dọ̀ dr akorede nǹkan kò lè yí padà mọ́ kì í ṣe gbogbo nǹkan la ní dr akorede mọ́ kullun yukhaz min qawlihi wa yurad ọ gbogbo èèyàn náà lè gbọ́rọ̀ ẹ̀ wọlé wọ́n sì lè má gbà wọlé níbàámu pẹ̀lú bó ṣe bá ọ̀rọ̀ ọlọ́run mu sí àti bó ṣe yapa sí sí tóná àwọn tí wọ́n lọ bí mọ́sáàbù tí wọ́n lọ́hùn wọn ò mọ̀ọ́mọ̀ lọ bí tí ọ̀dà amdan níbàámu pẹ̀lú. ẹ̀rí tí ń bẹ wájú wọn gbà náà ni àdíìsì ò sì tún spread látijọ́ bí irú ayé òde òní ntọ́ba imú àwọn èèyàn láti ìlú Iraq tí wọ́n fi rìn wá Màdínà nítorí àdíìsì ẹyọ kan ṣoṣo ẹ rí i pé kèsèrìn wàsá kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ràkúnmí ni wọ́n ó sì gùn tí òun ó tiẹ̀ tó máa rìnrìn fàájì tí ó máa yan kò lè sáré bí ẹṣin ọ yàtọ̀ sáyé òde òní tó yẹ pé gbogbo àdìsí wọn bẹ Buhari àti Muslim wọn ti ṣe sínú sídìí kan ọ wà lórí fóònù nítorí náà gbogbo ẹ̀ available tí bá wá sọ nǹkan tó yàtọ̀ ńgbà náà táwọn tó bá wá dé lẹ́yìn wọn tí rí i pé sọ̀rọ̀ ànábì ẹ dákun kí ni kí wọ́n òfin tó ń darí ẹ̀sìn nìyẹn àmọ́ àwọn bàbá yẹn ní ọlọ́run pé tí wọ́n bá ti sọ kò lè yí padà àwọn náà ò sì pera wọn lọ́lọ́run wọn ò sì pera wọn lánàá bíi báwọn èèyàn bá ń rà bọ̀ wọ́n lọ́rùn lókù nítorí náà tó bá ti yàtọ̀ sọ́rọ̀ wọn ẹ jẹ́ ká máa spread information yẹn láwùjọ ńgbọ̀ ò bá yá náà yóò spread ẹni ọlọ́run bá pé yóò gbà yóò gbà ẹni tí ò bá sì gbà á wọn ò wí fún mi O kó ń bẹ́ẹ̀ wallahu ta'ala alam ẹnu ibi tí yèmí màdé ni ẹ o náà. ustaz wa lẹ́sàn-án rẹ̀ ọlọ́ka oṣù ọlọ́run ọba so wọ́n ti ṣàlàyé uh, ìhà tí ó yẹ ká kọ sí àwọn àáfàá wa lẹ́kùnrẹ́rẹ́ ìbí kan wá fẹ́ pe àkíyèsí àwa tá a jẹ́ ọmọ kéwú náà ìpè àwọn bàbá yìí gẹ́gẹ́ bá ṣe sọ wípé níwọ̀n èyí ṣe màásùmù èyí ṣe ẹni tí ò lè ṣe àṣìṣe àmọ́ tá a bá tẹ̀ wá rí àṣìṣe wọn ó yẹ ká mọ ọ̀nà tá a gbà sọ tá a gbàgbé kalẹ̀ kéèyàn wá mú fàpèjúwe sẹ́kọ̀ọ́ wa alámẹ́tò adam abdallah lè lórí rahimahullahu ta'ala àti àwọn tó bá tọ́tún rí bí wọn náà kó wáyé pé ní bàbá yìí ni ó ní tọ́píìkì subject matter rẹ̀ tí ó sọ wípé gbogbo aburú tó wá ṣe ní òòrì kó mọ̀ wá rí dáadáa ṣé ká dá mọ̀ kankan eléyìí ó rọ́ǹgì fún abala títí wa náà gbogbo àwa onísúnà sí ká gbìyànjú wípé ní a ní àgbékalẹ̀ tó dáa àti ọ̀nà tí èèyàn máa ń gbàgbé kalẹ̀ àwa náà sì wá bùkátà sí ká ṣe research dáadáa mo rò pé níjẹ ẹjọ ńgbà tá à ń sọ̀rọ̀ ìkúnlẹ̀ nílọrin wọ́n ní pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá àwọn ọmọ mú àyà wá ìtàn wá pé ṣe bọ́lọ̀ ní kí àwọn màláìka kí wọ́n forí balẹ̀ fún ádámà ṣebọ́lọ́ ní kí àwọn èèyàn yusufu kí wọ́n forí balẹ̀ bàbá àti yàrá àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ká forí balẹ̀ fún àáyà yìí òun lọ́pọ̀lọpọ̀ àwọn àfa àmọ́ sábà lò níjọ́ tí èmi àtàfà kan wá ní ìfàǹfà mo wá ní pé àáyà yìí gẹ́gẹ́ ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ̀yin náà èyí lò ẹ̀yin àfa àtẹ̀hún kí àáyà yìí ẹ̀yin lò ó torí tá a bá lo aya òun sọ̀rọ̀ application rẹ̀ ni wípé àgbàlagbà ló yẹ kó máa kúnlẹ̀ fún ọmọ kéékèèké kí bàbá ó kúnlẹ̀ fọmọ rẹ̀ kí ìyá ó kúnlẹ̀ fọmọ rẹ̀ eléyìí náà ń pè ní kọ́líbù làdílà ní òṣòlù fẹ́kẹ̀ bákan náà bàbá tó ní ká wọ ọ̀rọ̀ ìkúnlẹ̀ gẹ́gẹ́ fúnra ara rẹ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe ń kún lónìí àtọkùnrin àtobìnrin kì í ṣe bá ṣe ń kúnlẹ̀ Yorùbá nù. No ìkúnlẹ̀ ńlẹ̀ yorùbá ni wípé obìnrin ó fi eékún méjèèjì rẹ̀ lélẹ̀ yóò sì bí bàtà ní kéèyàn onídà ní sukùl tó bá fẹ́ pọ́nìṣì èèyàn ọkùnrin ó sì dọ̀bálẹ̀ ẹ̀dákun láyé òde òní bọ́lá ti ṣe léyìí mọ́ ó lè wà mọ́ kéré àwọn àáfàá wa gẹ́gẹ́ bí ìwádìí ńgbà tí islam dé tó dílẹ̀ yorùbá ńgbà wípé ní bí ẹ̀tàn ló fi dé àwọn àáfàá àwọn find it difficult àti condemn kúnlẹ̀ fún àwọn yorùbá tán bá ń lẹ̀ kàn máa sá lọ́mọ wọn lọ́wọ́ àníkókè ìkúnlẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń kun kò ní rọrùn à ní lè kun but bẹ́yìn náà bá wá tiẹ̀ lé dóságánná bóyá kẹrọra máa wá tẹ̀ díẹ̀ yìí ni pé wọ́n wọ́ ọ̀nà àti escape culture Yorùbá but wọn ò tí ì wọnú Islam tán yanyan èyí làwọn afáwọn sọ fún wa pé nígbà tá a ti lè fi original lẹ̀ àti àwọn tá ń kun lónìí àtàwọn tí wọn ká máa kun mọ́ kò sẹ́ni tó ń kunlẹ̀ bí Yorùbá sẹ́ni ká máa kunlẹ̀ ìtàsí mi ni pé ó nípa fẹ́ pa àṣà Yorùbá rẹ̀ àṣà yorùbá ti kọ́kọ́ kó ń bẹ̀ initially èyí tó kù náà gbàtà àti màá yí pé ní kò dáa pọ́nbélé ẹ jẹ́ ká pàtì so eléyìí ni ọ̀nà tí àwa tá a jọ ọmọ kéwú ká mọ ọ̀nà tá a lè fi pírẹsẹ́ǹtì nǹkan tí ń bẹ lọ́wọ́ wa tí wọ́n fi accept rẹ̀ lọ́wọ́ wa ká má ya àṣà ká má ya aláìní tìjú Wallahu ta'ala a'lam bis-sawab. alhamdulilayi jazakumullahu khair ọlọ́kùnrin bá a dúpẹ́ fún yín.